pelvic pelvic gallim tó jẹ́ ara àwọn ọmọ appendicular skeleton tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkòrí wa fún tònínú ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn láti bẹ̀rẹ̀ skeletal system mhm. tó jẹ́ ètò eegun ara àwọn ìṣẹ̀dá abẹ̀mí hmm. ṣe wá rí kí ni wọ́n ń pè ní pelvic girdle ní kọ̀kọ́ mẹ́nubà ṣe rí pelvic girdle yìí ó ní eegun tó wà ní ibi bẹ̀bẹ̀rẹ́ ìdí òun sì ni eegun tó so òkè ara pọ̀ mọ́sàlẹ̀ ara pelvic guard yìí náà òun ló gbé gbogbo ẹrù òkè ara dúró tó ń yé yín kí wàá ní àwọn ọmọ tí pelvic guard ní lóríṣiríṣi ṣẹ́rí pelvic guard yìí ara rẹ̀ láti rí eegun tó wà ní ibi kòkòdí wa ibẹ̀ náà láti rí eegun tán eegun tán mọ eegun ẹsẹ̀ mọ eegun kókósẹ̀ mọ eegun àtẹlẹsẹ̀ àwọn àyàn ní pelvic limb pelvic girdle eegun kòkòdí ara rẹ̀ náà leegun ìgbàròkó tá à ń pè ní hip bone ara rẹ̀ ló wà àbí sáàmú. until what Moshood is saying is that the pelvic girdle bears the weight of the body and it is responsible for locomotion in animals. An example of pelvic girdles and pelvic limb are the hip, the foot bone, the knees, and the thigh. ṣé ẹni bẹ́ẹ̀ bó ṣe dùn mọ̀ràn-ìmọ̀ràn lẹ́nu Sàámú ó kọ́kọ́ fẹ́ sọ Yorùbá ó tún wá rò pé irọ́ jẹ́ ń sọ léèbó. <laughs> ṣe rí locomotion tó sọ ìrìnkèrindò pelvic girdle náà ní ran ìrìnkèrindò wa lọ́wọ́ pelvic gantry gan ni pelvic lymph so mọ́ a wá mú ọ̀rọ̀ wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́yìn ara léṣe mọ́ wí a fẹ́ mú sẹ́yìn láti sàlẹ̀ ṣe rí pelvic gadu mẹ́ta la pín sí hmm. mẹ́ta ni pelvic gadu pín sí ẹ sì mọ́ gbàgbé pé mo ní pelvic gadu jẹ́ eegun kòkòdí ìgbàròkó àti eegun àárín itan bẹ́ẹ̀ ni ṣe wá rí pé àkọ́kọ́ pelvic gadu òun náà ni helium helium hmm i l i u m helium ṣe rí helium yìí òun gan ni eegun tó wà ní òkè ìgbàrókò wa lẹ́yìn helium ló wá kan pubis p u b i s pubis mo lérò pé ń kọ́ torí àwọn èèyàn fẹ̀sùn kàn wá pé a ti mọ́ sáré sọ̀rọ̀ jù torí ìjọba àkókò sì ni. pelvis òun ni ìkejì pelvic girdle lẹ́yìn pelvis àárín méjì ni pelvis wà o pelvis yìí ni eegun àárín itan lẹ́yìn pelvis ló wá kan ischium i-s-c-h-i-u-m ischium yìí ni eegun ìsàlẹ̀ ìgbàròkó sóye yín báwọn sẹ́ẹ̀rẹ́gun mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kó pelvic gadu wa dúró eegun wa làwọn mẹ́tẹ̀ẹ̀ta so mọ́ wọ́n so mọ́ eegun tá a sọ̀rọ̀ rẹ̀ tán tá a láwọn èèyàn béèrè béèrè lọ́wọ́ wa tá a pè ní sacrum sacrum òun ni àwọn pelvic gadu so mọ́ tó ń yẹ yín bá wọn ṣé wá rí tí wọ́n bá so mọ́ pelvic tí pelvic gadu bá so mọ́ sacrum ààyè kan wà láàrin láti ibi ìdodo tá a bá kọjá sacrum wá síbi bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí mọ́ ibi ìgbàròkó wa sẹ́ráàyè yìí ló so ara tòkè mọ́ ara tìsàlẹ̀ ààyè yìí ni wọ́n máa ń pè ní pubic symphysis mo lérò bẹ́ẹ̀ bá wa ká lọ bá a ṣe ń ṣàlàyé o ààyè tó so eegun tòkè mọ́ tìsàlẹ̀ ara wa òun là ń pè ní pubic symphysis pubic p-u-b-i-c symphysis s-y-m-p-h-y-s-i-s ṣe ti kọ́lẹ̀ à ń bọ̀ díẹ̀. padà sórí ètò bàọ́lọ́jì ní yorùbá o lórí olúyọ̀lé fm ninety eight point five a ti ṣàlàyé ìpín mẹ́ta tí pelvic guard pín sí a sì ti sọ nǹkan tó so ń pọ̀ mọ́ ti òkè tó so pelvic guard àtàwọn eegun ara yòókù pọ̀ mọ́ eegun ara ti òkè ṣe wá rí nǹkan tẹ̀yìn olùkọ́ òbí tètè mọ́ rántí ìpín pelvic guard mẹ́ta yìí ipi tẹ bá ti kó sórí báwọn ilium pubis ischium ipi tá a bá wá kó mẹ́tẹ̀ẹ̀ta ìpọ̀ ní àwọn biology tó tún ní ìpele tá à ń pè ní advanced biology hmm. wọ́n máa ń pè ní coxa mẹ́tẹ̀ẹ̀ta yìí coxa sàmú oh. bá ń sọ bí wọ́n ṣe ń kọ́ lẹ̀. àbọ̀ bá ṣe máa ń kọ sílẹ̀ c o x kì í ṣe s o x a l lẹ́ẹ̀kan sí c o x a l. coxa ni àkójọpọ̀ eegun pelvic gadu mẹ́tẹ̀ẹ̀ta ṣe wá rí bí eegun pelvic gadu mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe wà yìí nínú ara wa ẹ̀jẹ̀ gbọ́dọ̀ máa wọlé jáde torí àwọn eegun kan náà wà tí wọ́n ran ìpèsè ẹ̀jẹ̀ lọ́wọ́ some bones help in the production of blood. Yes, yes. ìdí èyí àwọn eegun kan tí wọ́n ń ran ìpèsè ẹ̀jẹ̀ lọ́wọ́ yìí iṣẹ́ gbọ́dọ̀ wọlé sínú wọn ó sì gbọ́dọ̀ jáde. ṣe wá rí bí sàn ṣe wọlé sínú wọn tó jáde yìí ó ní ààyè tí ìsàn yìí tó gbà wọlé tó jáde sí Sàámú ǹjẹ́ kí láàyè ń. òpétọ́ fúnra rẹ̀. o ṣeun ṣẹ́gbọ́n tí Sàámú pé òtúrétọ́ fúnra mẹ́ ó ní ààyè tí ìsàn gbà wọlé sínú pelvic guard tó sì gbà jáde láàrin ischium ilium and ischium òun láti lè rí obturator foramen obturator obturator foramen foramen mo wá fẹ́ tún fẹ̀yìn akẹ́kọ̀ọ́ ní àṣírí ìdánwò kan anywhere nínú biology tẹ́ bá ti gbọ́ foramen tán bá sọ kinní kan kinní kan foramen kinní kan kinní kan foramen torí ischia foramen wà sacral foramen wà nǹkan tí ò bá àjà kọ̀kọ́ tán bá sọ pé foramen ààyè nu space. bẹ́ẹ̀ni or pathway mhm. ni ń pè ní foramen Sàámú a mhm. sọ pé obturator foramen ló fi ààyè bí sàn ṣe ń wọlé jáde tó ń gbẹ́jẹ̀ àtàwọn èròjà yòókù wọlé sínú eegun àti jáde bá a sọ léèbó. What Moshood is saying is that the obturator foramen gives room for the nerves and the blood vessels around the pelvis. ó ṣe Sàámú o ṣeun bí kí n mọ pọnlẹ ńlá ni tó bá ṣàti ṣe èbó <laughs> ẹ já mọ kàwé o ọpọlọ wa ò ní í dàrú. àmín. à ń bọ̀ àfẹ́dá tọ́mì díẹ̀. ṣe rí lẹ́yìn eegun ìgbàròkó eegun òkè ìbàdí eegun ìsàlẹ̀ ìbàdí tá a ṣàlàyé pelvic girdle lẹ́yìn rẹ̀ ni eegun kan wá so mọ́ eegun tó wá láti ibi òkè ìbàdí wa wá sí ìsàlẹ̀ orúnkún eegun yìí là ń pè ní femur hmm. f e femur ni à ń pè eegun yìí sẹ́ẹ̀rí eegun tá à ń pè ní femur yìí ìwádìí fi yé wa pé òun ló gùn jù ní ara fẹ́ mọ̀ yìí òun náà ló wúwo jù lára òun náà sì léegun tó tóbi jù. wow longest ìdí ni the longest heaviest and the largest bone in the body mm. is the femur. femur ẹ má gbàgbé o femur. sẹ́mọ̀ pa sọ̀rọ̀ humerus pé eegun apá lọ́sẹ̀ tó kọjá humerus hmm. léegun kejì tó tóbi jù. bẹ́ẹ̀ni. òkè apá. sẹ́ẹ̀rí femur yìí ó wà níbi tó korí bọ̀ níbi ìgbàròkó wa ó sì níbi tó forí sọ ṣe rí orí fẹ́mọ̀ yìí roboto ní máa ń rí ó ní cartilage tí n tì ní mẹ́nu bàbá yìí torí ebó ń tóbi díẹ̀ kí n sì fẹ́ já kánjú ṣùgbọ́n fẹ́mọ̀ yìí inú ibi tí fẹ́mọ̀ korí bọ̀ nínú ìgbàròkó wa eegun mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ níbẹ̀rẹ̀ ètò ilium pubis and ischium eegun mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fààyè ibi tí fẹ́mọ̀ korí bọ̀ lẹ̀ nínú ìgbàròkọ wa a máa ń pe àyè ibi tí fẹ́ mọ korí bọ̀ yìí a máa ń pè ní acetabulum hmm. acetabulum la máa ń pè ace àwọn kan tiẹ̀ lè pè ní acetabulum <laughs> tàbá ní àlò oral english ká fi pè é ṣùgbọ́n kẹ́ ẹ lè tètè mọ bí wọ́n ṣe ń kọ́lẹ̀ acetabulum acetabulum ibẹ̀ ni eegun fẹ́mọ̀ yìí ló korí bọ̀ ní ìpò wa níbi ìgbàròkó wa ó wá gùn láti ibi ìpò wa sísàlẹ̀ ó gùn débi orúnkún wa ṣàlàyé ń yé yín bá wọn fẹ́mọ̀ nìkan leegun tó gbé òkè ara dúró láti ibi ìgbàròkó dé ibi orúnkún wa a sì sọ pásítàbùlọ̀m níbi tí ó korí bọ̀ àsìtàbùlọ̀mù ìfẹ́ farajọ glenoid cavity ti humerus tá ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá tẹ́ bá ń fọkàn bá wa lọ lórí ètò ibi tí humerus korí bọ̀ ni là ń pè ní glenoid cavity ibi tí femur korí bọ̀ là ń pè ní acetabulum. ẹ má gbèsè ẹ má gbèsè ra o. bẹ́ẹ̀ ni o ó ṣe pàtàkì. ṣé wàá rí tá a bá ti bọ́ síbi orúnkún wa látòkè a ti sọ̀rọ̀ femur lẹ́yìn femur ló kan orúnkún wa kí leegun tó wá wà ní orúnkún wa tẹ́ ẹ bá fọwọ́ yí orúnkún yín róbóróbó ń bi tẹ́ ẹ sí òun ẹ rí i pé bí ọlọ́kan wà ń bẹ̀ hmm. ọlọ hmm. ní cap ni wọ́n mọ̀ pé sàmúrẹ́rìn pé mo lọ́lọ bẹ́ẹ̀ ni bí ọlọ ló ṣe rí ọlọ ọlọ́ta ní cap ni àwọn ní èèbò mọ̀ pé ṣùgbọ́n kí rẹ̀ nù biology patella la mọ̀ pé nínú biology patella p-a-t-e-l-l-a òun ni eegun tó wà níbi orúnkún wa tó ń yí roborobo òun kí wàá ní sẹ́ yìí gan-an eegun ìní máa ń fi ààyè gba ẹsẹ̀ wa láti kákò àti láti nà it gives room for flexibility ṣe patella or kneecap ó ní eegun orúnkún wa tábà wá tún wá mú wá láti ọwọ́ irúnkún wá sísàlẹ̀ díẹ̀ ibẹ̀ láti wá rí eegun méjì eegun méjì yìí ìkan ìkan kéré ẹ̀yin náà fọwọ́ sí ìsàlẹ̀ orúnkún yín o ṣe rí i pé eegun méjì ní bẹ́ńbẹ́ eegun tó tóbi ń bẹ̀ yìí òun la máa ń pè ní eegun ẹsẹ̀ ní ńlá èyí la máa ń pè ní tíbíà tíbíà là ń pè é tẹ bá tún wáá wo ẹ̀gbẹ́ rẹ̀ wá sọ́wọ́ ẹ̀yìn ẹsẹ̀ yín ẹ rí i pé eegun kan tún bẹ́ńbẹ́ èyí là ń pè ní fáìbùlà èyí fi yé wa pé láti orúnkún wá sísàlẹ̀ ọwọ́ ẹsẹ̀ wa tibia and fibula léegun méjì tó wà ń bẹ̀ ṣé ń fọkàn bá wa ká lọ orí ètò bàọ́lọ́jì ní yorùbá náà lè wà ó à ń bọ̀ ẹ̀mí ìlọrin kankan. eegun ẹsẹ̀ láwa bọ́ sí eegun ọrùn ẹsẹ̀ sẹ́ẹ̀rí eegun ọrùn ẹsẹ̀ wa yìí a máa ń pè ní tarsals òun ní jẹ́ ká lè yí ọrùn ẹsẹ̀ sẹ́yìn náà yí ọrùn ẹsẹ̀ yín bẹ̀rù ẹ̀yìn ẹsẹ̀ yín ẹ̀yìn náà ń jó sẹ́ẹ̀rí <laughs> pé tarsals ní jẹ́ kí eegun ẹsẹ̀ wa níjà lè make movement tá a bá fẹ́ jó hmm. ó ní eegun ọrùn ẹsẹ̀ mélòó wá ní tarsals yìí jẹ́ méje mọ̀ ní tarsals òun ni eegun ọrùn ẹsẹ̀ wa bẹ́ẹ̀ ni tarsals ní ń jẹ́ kí a lè yín ọrùn ẹsẹ̀ ṣe rí i pé látòkè tá a ti mú a ti ń bọ́ sí ìpele òpin ẹsẹ̀ lẹ́yìn tarsals ó tún lé eegun tó kàn ṣùgbọ́n ká tó wá ṣàlàyé egun tó kàn tó lásìkò tí ń lọ ìsìn ní fẹ́ kí a mọ̀ fún ẹ̀yin aráalé láǹfààní láti bá wa sọ̀rọ̀ lórí ètò lónìí ẹ wọ́n gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook o www.facebook.com slash olúyọ̀lé fm ninety eight point five ṣùgbọ́n mo wá ṣàkíyèsí kan látàrí ìbéèrè tí ara àwọn olùgbọ́ wa lè béèrè lọ́wọ́ mi láàrin ọ̀sẹ̀ wọ́n ní tí wọ́n bá ya eegun ọkùnrin tó jẹ́ téèyàn tí wọ́n ya eegun obìnrin tó jẹ́ téèyàn tán wá béèrè lọ́wọ́ èèyàn pé lọ́wọ́ akẹ́kọ̀ọ́ nínú exam pé kí ni ìyàtọ̀ tó wà láàrin eegun ọkùnrin àti eegun obìnrin wọ́n ní ìjẹ́ yàtọ̀ kankan ti wà ń bẹ̀ wọ́n láti pé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin eegun ọkùnrin àti tobìnrin tó ráwọn ká mọ́ ọ sọ pé kò sí yàtọ̀ kankan láàrin eegun ọkùnrin àti obìnrin Sàámú ǹjẹ́ yàtọ̀ kan tiẹ̀ wà láàrin eegun ọkùnrin àti tobìnrin bí. ìyàtọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ káwọn aráalé kan fún feedback. Sàámú ní ké kẹ́yìn ara ilé bá wa dá sétò tẹ́ bá fẹ́ dá sétò lónìí nọ́mbà tẹ́ pè sí ni o oh nine o oh two five o oh three eight o o six láti dáhùn béèrè tá a béèrè kí ni ìyàtọ̀ tó wà láàrin eegun ara ọkùnrin àti tóbìnrin ní téèyàn o nine o two five o three eight o o six ìpè ti já. ẹ pè wá padà. lọ ẹ kúrọ̀ lẹ́rẹ́wẹ́ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá. láti ibo lẹ ti ń pè wá. láti òkè o. ẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá ọlánìyàn àbí. ọ̀dà kí ni dáhùn sí béèrè ta <laughs> Ah, egun mẹ́sàn-án ni tọkùnrin méje ni tobìnrin ìyàtọ̀ tó wà ń bẹ̀ nu. Mr. Ọláìyá láti òkè o wọ́n ní mẹ́sàn-án ni egun tọkùnrin wọ́n ní méje ni tobìnrin. mẹ́sàn-án méje kùn. Hmm. ẹ kúrò lẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá ni pé ẹgbẹ́ ọkùnrin mẹ́sàn-án méje ní obìnrin àwọn ọkùnrin ti lè wọ́n tó wọ́n lè wọ́n lè fi jẹ́jà obìnrin lọ iṣẹ́ tá a jẹ ṣe lẹ́gbẹ̀ẹ́ làwọn ọ̀fẹ́ tó ń bí. ó dáa á jẹ ọmọ bẹ́ẹ̀ bá gbà lórí ètò wọ́n ní mẹ́sàn-án ní tobìnrin ọkùnrin méje ní tobìnrin hmm. Sàámú nǹkan tó yà mí lẹ́nu ǹjẹ́ báwọlọ́jì náà fi yé wa pé mẹ́sàn-án lè gun ọkùnrin méje ní tobìnrin. báwọlọ́jì ò sọ bẹ́ẹ̀ o ó dàbí pé gbàgbọ́ àwọn Yorùbá ni àwọn alẹ́ fi ń fún mi lésì lórí ètò lónìí. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. a láǹfààní àti gbàgbé kan sí ká tó wá yànnàná rẹ̀ torí ìjọba àkókò. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ sà. ẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. adúpẹ́ o kí lorúkọ yín. láti àgọ́ ààrẹ ẹ gbọ́ kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin eegun ara ọkùnrin àti tobìnrin tí ẹ bá rí egungun ọkùnrin àti ti obìnrin yàtọ̀ sí ẹ̀gán lè máa gbé ìfẹ́ ìyá. kí lẹ pé. ìlànfààní àti gbọ́n nǹkan tẹ́ ẹ sọ ohun o ṣùgbọ́n tí mò ń sọ ni pé tí wọ́n bá ya egun ọkùnrin kalẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ obìnrin kalẹ̀. ṣé mọ̀ pé èèyàn ò lè máa kà á ní mé ní méjì pé mẹ́sàn-án ni méje nìkan ẹ jẹ́ ìgbàgbé kan sí ẹ kúrò lẹ́wọ̀ ẹ káàbọ̀ sí ètò bàọ́lọ́jì ní yorùbá. ẹ kúrò lẹ́wọ̀ ẹ kúrò tó orúkọ yín àti gbogbo tí ń pè wá sà. orúkọ mi ni àwọn ẹgbẹ́ sinmi láti ìlú ìjìó. láti èjìgbò. ọ̀gbẹ́ni ìjìó ìjìó ìjìó ìjìó. ìjìó. ẹ. kí lorúkọ yín ẹ kí ni ìdáhùn sí ìbéèrè ta béèrè. ìdáhùn sí ìbéèrè ta béèrè pé gbogbo ọkùnrin ó sọ́ọ̀dì ju tó béèrè lọ mẹ́ta ti ń tọ́kùnrin méjì ní tó béèrè. Hmm. ọ̀dà á jẹ gbà ká tó kó lórí ètò ẹ ṣe gbà sí mọ́ lórí ètò torí ìjọba àkókò Sàámú ìdáhùn àwọn aráalé ni pé mẹ́sàn-án ni ti ọkùnrin méje ni tóbìnrin torí àwọn akẹ́kọ̀ọ́ àṣàrí yànnà náà torí ẹ ti ń ṣẹ́jú sí mi pé àsìkò wa ti lọ sẹ́ẹ̀rí lára obìnrin ó ní nǹkan tá à ń pè ní pelvic rim ó fẹ̀ níbi eegun obìnrin ju tọkùnrin lọ tí wọ́n bá yà kalẹ̀ pelvic rim ilegun tó wà láàrin itan ọ̀tún àti tòsì tẹ bá wò lára ọkùnrin kò fẹ̀ púpọ̀ ṣe é sì rí ní ara ọkùnrin náà eegun tó wà ní